نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد فيا عباد الله السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fọ́lọ́ ọba tó sì pé òun náà ló ní ní ti jẹ́ ọpẹ́ òun ló sì ní ẹ̀yìn adúpẹ́ fún wa sì yí ó ṣọ́ wa látẹ̀yìnwá títí di àsìkò yìí ọlá iṣẹ́ rẹ̀ tó ju ẹ̀wù rin lọ ó máa túbọ̀ máa ń ṣọ́ wa. ààbò rẹ̀ èyí tó kárí nì ọlọ́run kò fi bò wá. mo jẹ́ kò sẹ́nìkan tí jọ sí tọ́ sí nítòdodo àyàfihàn lọ́ọ̀ tààlà ọba àṣọ nínú orúkọ ẹ̀ àṣọ ni nínú ìròyìn ẹ̀ àṣọ ni nínú ìṣe rẹ̀ àṣọ ni nínú iṣẹ́ ẹ̀. ọlọ́run ọba tí kò láfiwé tí tó sì sáfìjọ fún mi. mo jẹ́rìí pé òun náà jíṣẹ́ láwọn Muhammad sallallahu alaihi wa alihi wa sí gbogbo àgbáńlá yìí pátápátá kí àti ọ̀rọ̀ ọlọ́run kó máa bá ọ̀ṣà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn aráalé rẹ̀ tí wọ́n máa pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lè bà kó má dáwọ́ bí lórí àwọn wọ̀nyí kó kárí owó mùsùlùmí àgbàlá yìí bàtà lẹ́yìn lè akíra ní kíkì ti Islam lẹ́ẹ̀kan sí pé assalamu alaikum ورحمة الله وبركاته إن شاء الله تعالى لا يبين بينهم a tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ náà tí bá bọ̀ nínú Suratul A'raf súra ẹlẹ́ẹ̀kejì nínú Al-Qur'an àyà tí a ti gbólẹ̀ lánàá ó ní àyà 177 ìkẹtàbí ní àádọ́sàn pẹ̀lú ògbọ́ ìkejìdínláàádọ́sàn 178 láti tẹ̀síwájú lónìí inshallah ta'ala abẹ́lọ́ ọba ìkìlọ́lá ìmọ̀ àjọ́gbọ́ ìwá lọ́nkú fún wa ó kọ́ ọkàn wa àti ahọ́n wa sọ́nà ó sì dáàbò bò wá níbi àṣìwí àti àṣìsọ. Lórí làwá níbi ìfẹ́ ẹnu àti tútù fẹ́ ẹnu. Ó sì dáàbò bò yín náà níbi àṣìgbọ́. Ó fún wa náà lọ́rọ̀ gbọ́ yé. Ó sì fún wa bàbá gbọ́ yé tán ká gbọ́ múlò. Ó sì wá jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الحسنى فدعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون وممن خلقنا يهدون بالحق وبه يعدلون والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أولم يتفكروا ما بصاحبهم من جنه إن هو إلا نذير مبين أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وما خلق خلق الله من شيء ضعف وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون بسم الله الرحمن الرحيم àyá yìí ó ṣe pàtàkì ayé àwa mùsùlùmí kápọ̀ yé yékéyéké ká sì máa díẹ̀ lọ́pọ̀lọpọ̀ torí rántí àyà yìí yóò mú bí nǹkan méjì fún wa alákọ̀ọ́kọ́ yóò mú bí ìmọ̀ dúpẹ́ fọ́lọ́ lórí fífi wá mọ̀nà yóò bí fún wa ẹlẹ́ẹ̀kejì ìbẹ̀rù tàbí ìpayà ká tún má padà sọnù. So àyà yóò bí fún wa tí òfin wa ní jẹ́ ká padà jọra wa lójú lórí èyí owó nínú ẹ̀sìn tá a bá rí ṣe tàbí nínú dáadáa tá a ṣe tàbí nínú nǹkan tọ́lọ́run ṣe léèwọ̀ tá a gbéjù sílẹ̀ tá a jìnnà sí tàbí nínú òfin ọlọ́run èyí ọlọ́run ní mọ̀ ìyá àdìláhùn fáwọn àlèmóhùn tàbí ẹnikẹ́ni tí òun ọlọ́run ọba àlèkè ọlá Allah tí aláàbá fi mànà fáwọn àlèmóhùn tàbí ohun gangan ló mọ̀nà wọ́n mẹ́yìn yóò tẹ̀lé gbogbo ẹni ọlọ́run bá sì sọnù pátápátá fáwọn ìka bó ti wọ́n pọ̀ tó wọ́n lè kọ́ sí i àwọn ẹni òfò ìwọ̀nyẹn bóòlù ẹ bá ti ṣàlàyé ẹ níbi ìjẹrin nípa kí la gbà lérò pẹ̀lú bọ́lọ̀ ń fi ìmọ̀nà àti kọ́lọ́ sọ̀yàn bá a lóòlẹ̀ sọ̀rọ̀ púpọ̀ lẹ́bi abala èèyàn ṣùgbọ́n àyà yìí ó ṣe pàtàkì débi pé tí òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tá a máa sábà pè ní khutbatul haja ìmọ̀ ní wa níran ọ̀rọ̀ yìí yẹn ni pé in tí máa bí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yóò máa ń wa létí ìtọ́lọ̀sọ́nù àyà nínú hadith Abu Dawud àti Nasa'i pẹ̀lú nàmẹjà àti Muslim Imam nínú hadith abdullahi bin Mas'ud رضي الله تعالى عنه وني النبي محمد صلى الله عليه وسلم وما نصار يتبع في بإن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله òjíṣẹ́ náà Muhammad yóò sọ pé ìnàlẹ̀ hamda dájúdájú jẹ́ ìpátá lèlá tí aláàrin ṣe nàìmẹ́dùn náà wà ní sàáìnù hù a sì wá ìrànlọ́wọ́ ẹ̀ àwa àrànṣe ẹ̀ wà ní sàdí a sì tún wá ìtọ́sọ́nà ọlọ́run wà ní sàdírù èyí ò ní àforíjì ọlọ́run ọba ń béèrè rẹ̀ wà dàrí òdòdó ní ṣùgbórí àǹfòsìnà a sì sáàdì ọlọ́run kúò níbi aburú ẹ̀mí wa ìyẹn ni aburú ìròyìn ẹ̀mí wa torí pé kọ́rọ̀ tó jáde lẹ́nu ẹni tí ń sọ tàbí kẹ́nìkan tó hù kankan níwà tàbí kó tó ṣe kankan nínú ṣe ọkàn ní nǹkan yóò kọ́kọ́ wà yóò kọ́ rò ó tó bá rò ní ó gbé jáde lérí ahọ́n tàbí kórìkì ara rẹ̀ ó jáde ní ìṣe tàbí wà tó bá já burú lóró tó sì borí lérí ẹ̀mí ẹ̀ aburú ni ó tẹnu ẹ̀ jáde tó bá já àìdá ní pẹ̀lú ẹ̀mí ẹ̀ tó sì tẹ̀wọ̀n ìwà àìdá ní òhù ìṣesí burúkú náà ni ó jáde nígbà tí ọkàn tí ò dá lọ́kàn rẹ̀. ìlànà bí fi ní ọ̀gbọ̀gbẹ̀ láàrí ní ìṣòro rí àǹfòsìnà asádi ọlọ́run yẹn bí awá ìṣọ́ ọlọ́run o níbi aburú ẹ̀mí wa ròyìnròyìn ẹ̀ nínú súrọ́tù Qaf súrọ́tù Qaf ọlọ́run bá ní kí ọlá sọ fún wa ń bẹ̀ wípé a mọ nǹkan tí ẹ̀mí bálukú ti ń bá a sọ súrọ́tù Qaf ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل حميد يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد لا يلفظ من قول إلا لديه رقيب عتيد سورة 50 láti آية 16 سورة àádọ́ta nínú Quran àyà ẹlẹ́ẹ̀kẹrìndínlógún sọ́ọ̀tù kọ́ọ̀fù ọlọ́ni wa lakọ́dé kọ́lákọ́nà lè ní sáàdà dájúdájú a ti dá ọmọ ènìyàn ọlọ́lọ́gbò dá wa wà láìlámọ́ máa tó wá sísòrí ìrìnà ṣùgbò wà láìlámọ́ òun náà ó sì dá èèyàn òun máa máa tó wá sísòrí ìrìnà ṣùgbò nǹkan tẹ́mi rẹ̀ ń bá sọ ohun tẹ́mi rẹ̀ ń bá sọ lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀lọ́wọ́ bá mà wà láhìnà àkọ́rọ́bù ilé ìhìnmí hábìlì wà rí dẹ́ bẹ́ẹ̀ sì ni òun ọlọ́run súnmọ́ kálukú wa ju kásán wa. ibi wà lákọ̀ọ́dì kọ̀lákọ̀ọ́nà lè ní ìsànà ìlànà ẹ̀ ní jámù àmọ́ nǹkan tó ẹ̀mí rẹ̀ ń bá sọ wà náhínù àwa akọ́rọ́bù ilé yìí ní hábìlìwárí asúnmọ́ ju ìkàsán ọrùn rẹ̀ lọ. Ẹ̀rọ àwa tọ́nà fi lo àwa ń bí nítorí wípé àwọn màláìkà náà máa ti ń lọ́nú ẹ̀mí wa àti tí ń bọ̀ ń bẹ̀ tí wọ́n sì ń ṣàkọsílẹ̀ nìkan ló mọ̀ ọlọ́run dá àwọn mọ̀lẹ́kà kan ó sì fọ ọmọ lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe máa mọ tí bẹ́ẹ̀nù ẹ̀mí wa ó sì kó wọn ti wá ló fi sọ pé wà láìnú àkọ́rọ́bù ilé yìí ní ìhábi ìwárí gẹ́gẹ́ bí ẹ̀mí fẹ́ gbọ́ tọ́lọ̀ sọ pé wà láìnú àkọ́rọ́bù ilé yìí kan wà láàkè látò ìṣirò asúnmọ́ ẹ̀mí tó fẹ́ gbọ́ yìí tó fẹ́ jáde kó nu ara ju ẹ̀yin tẹ́ ẹ jókòó tì lọ tẹ́ ń dárò tẹ́ ń ṣáájú rẹ̀ yìí ṣùgbọ́n ẹ̀yin ò rí níbi asọ́nà níbẹ̀ yẹn àwọn màláyíkà tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ màláyíkà ikú wọ́n ti súnmọ́ lásìkò yẹn. lọ́ọ̀ká nàmínà sùn àdá tó bá jẹ́ ọ̀kan nínú àwọn olórí ilé lẹ́ńtẹ́mì rẹ̀ fẹ́ gbọ́ àwọn mọ̀lẹ́kà ìkẹ́ àánú àwọn ni ó súnmọ́ ń bà náà tó bá sì jẹ́ ọ̀kan nínú àwọn olórí ibú ni ọlọ́run sọ olórí ibú àṣìkìyà àwọn mọ̀lẹ́kà tí máa ń fìyà jẹ́ èèyàn àwọn ni ó súnmọ́ lásìkò ẹ̀ àwọn tí káfàní ìyẹn ni aṣọ ìléwọ́ lọ́wọ́ tí wọ́n gba ẹ̀mí rẹ̀ sí. sòní ọba wa ní kó lè yé wa dáadáa ìdí àtàlà pọ̀. إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد nígbà tí nígbà tí يتلقى tí wọ́n pàdé alimutala kìyáni àwọn olùpàdé méjì ìgbàgbọ́ ẹgbọ́rọ̀ mi dára àwọn olùpàdé méjì àìníyàmí wà áìṣìmá lọ́tún rẹ̀ àti nígbìní ní òsì ẹ̀ kọ̀ ní jókòó yẹn tó wọ́n jókòó sí ẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀ wọ́n sì tún jókòó sẹ́gbẹ́ òsì ẹ̀ àwọn owó làwọn mọ̀tàlá kì í yáàmì yìí àwọn màlẹ́kà kọ́lọ̀ wọn wá pé kí wọ́n máa ṣọ́ wa pẹ̀lú ìtumọ̀ pé kí wọ́n máa dáàbò bò wá ìtumọ̀ rẹ̀ kejì ni pé kí wọ́n tún máa ṣọ́ iṣẹ́ tá à ń ṣe kí wọ́n máa kọ́ kalẹ̀ tọ́bí tẹ́mi wá ń sọ wọ́n ní ọlọ́run ni wọ́n rí tí wọ́n lọ́dọ̀ sọ mọ́ ìyá òfin ما يلفظ من قول إلا لديه رقيب عتيد ما يلفظ من قول nígbà tó ronú tá ọlọ́run á ní gbólóhùn kan máa yàlùfíìdì kò ní sọ ní kọ́ọ̀lì nínú gbólóhùn kan àbọ̀rọ̀ kan ilá àlàbí yóò mọ ọbẹ lọ́dọ̀ ẹni tí ń sọ gbólóhùn yẹn rọ̀kì mọ́ olùṣọ́ kan dídán tó jókòó tì tó ṣe tán láti mọ̀ ọ̀gbọ̀n tí ń sọ kalẹ̀ ẹ̀mí wa tí wọ́n ń bá wa sọ̀rọ̀ tọ́lọ̀ lóun mọ̀ yìí ó ní àṣẹ ìtọ́rọ̀ lòun lọ lo àǹfààní yẹn láti tún lè máa bá àwa náà sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ táwa máa gbọ́ bí ìgbà tẹ́lẹ̀ wa náà bá wa sọ̀rọ̀ tọ́lá ká máa wá ìṣọ́ pé ní ìṣàkùn ìwàsíwáàsì ìkọ̀nàsì alẹ́bí ìwàsí sòfin ìṣòro nọ́ọ̀sì ìlẹ́bí kìtìmẹ̀tì wà nọ́ọ̀sì ẹ máa wá ìṣọ́ kúrò níbi aburú alẹ́kọ̀nàsì ọ̀kan nínú àwọn èṣù ní tó jẹ́ ọmọ ọmọ àṣẹ ìkọ́ni ìbílísì gangan alẹ́bí ẹni tó ṣe pé iṣẹ́ tiẹ̀ kò pé méjì ẹyọ kan náà ni kí ni iṣẹ́ ìwà fèsùfèsù lórí ìnáàsì ìmọ̀ kóró ìròyìn sí ọkàn ènìyàn kò sì ní kọ́ sọ tó dáa wàhálà sí àná pàápàá jùlọ tó bá jẹ́ ẹni tí kì í dó síbi ìrántí ọlọ́run pàápàá jùlọ tó bá jẹ́ ẹni tí kì í rántí ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bọ́lá ṣe sọ wípé ẹ̀yà àṣù عن ذكر الرحمن نقيم له شيطانا ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قريب ẹni máa ṣe ipò mi ìrántí ọlọ́run àwa náà gbà ní èṣù kan sọ́dọ̀ rẹ̀ torí pé ìran àlejò náà kan ní àwọn ṣàyàfín tó bá ti pọ̀ ní ṣàyàfín tó bá jẹ́ lọ́kàn ṣe ìpọ́n ọ̀nà àgbárí ọ̀kan sọ́jà ọ̀tún náà kí ọlọ́run á ní oúnjẹ fún un. wà láhú kọ̀rí rẹ̀ èṣù tá a darí sọ́dọ̀ rẹ̀ yẹn yóò mọ̀ já lábàárí rẹ̀ kọ̀rí kò ní ìyá nígbà kọ̀ọ̀kan bí ń lọ wọ́n máa lọ ni bí ń bọ̀ wọ́n máa bọ̀ ni gbogbo tí ń bá ń ṣe náà ni wọ́n jọ máa ṣe nínú sọ́ọ̀tù ìsọ́ lẹ́kọ̀ọ́kọ́ parí ayà yẹn kí lọ sínú sọ́ọ̀tù ìsọ́. وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون. ọlọ́ni iṣẹ́ tó wàá máa ṣe ni pé yóò máa ṣe orúkọ lóòrùn yóò máa ṣe lórí yóò máa hánà rẹ̀ yóò máa kọ́ di rẹ̀ kó lójú ọ̀nà tààrà lójú ọ̀nà tọ́lọ́kọ̀ ìtí gbogbo ọ̀sánlẹ̀ mi rẹ̀ ní ọmọ gbọ́ látara bẹ́ẹ̀ ọlọ́run wá ní wáyà sàbùnà ànàwó mọ̀tàdó irú àwọn ẹni bẹ́ẹ̀ ó wàá rò yí pé àwọn mọ̀nà ẹgbẹ́ kọ́lọ́run ló là ọ́ nínú sọ́ọ̀tù ìsọ́ ọlọ́run jẹ́ kó yé wa pé èṣù ń bá wa ṣe àṣepọ̀ lórí gbogbo àlámọ̀ yìí ẹ rí i pé nígbà tí ọlọ́run bá sọ fún àṣetán ní àyà sixty one sura seventeen àyà sixty one sura tó lè sọ sura ẹlẹ́ẹ̀kẹtàdínlógún àyà kọkànlélọ́gọ́ta kí lọ́lọ́run sọ ń bẹ̀rẹ̀. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس ọlọ́run nígbà tí a sọ fún àwọn màláìkà pé ẹ forí balẹ̀ fún ádámà ẹ forí balẹ̀ fún fàṣàjádù gbogbo àwọn màláìkà ló ṣe bẹ́ẹ̀. ńlá àyàfẹ́ nìkan jọ́nà tó wò sí lára Ah, àwọn Yorùbá náà máa ń sọ pé òun fa bìlíìsì lẹ́sẹ̀ tí ẹ bá ti fẹ́ dá wàhálà alẹ́ nǹkan tí ò dá ó ní bìlíìsì fẹ́ ṣẹlẹ̀ ní ìyẹn pé kì í tún fẹ́ bá wọn tako sí i. ẹ pé tẹ́nìkan bá dá lágídí wọn ni bàbá kúkúrú bìlíìsì bìlíìsì yẹn ni ìbìlíìsì àṣepọ̀ ọlọ́ọ̀ni òun nìkan ni òfin oníbalẹ̀ ń tọ́ náà láàmì yàkùnrin rẹ̀ sàjìdì inú ayá mi kù sínú àwọn tó forí balẹ̀. Kọ́lá àásìdúdú ní máa ń kọ́lá kó tàbí iná. Sọ fọ́nà à àásìdúdú nígbà kọ́lá kó tàbí iná. Ṣé èmi á forí balẹ̀ níbí fún ẹni tó ṣe wípé kò dáa látara àmà àrùn ọ̀pọ̀ mi bá pé ní kiri ẹ̀rẹ̀ ẹ̀rọ̀fọ̀ àmọ́ tó bí bá ti rò pọ̀ mọ́ ní ìpìlẹ̀ rẹ̀ ibẹ̀ ló ti dá ìbéèrè yẹn kìí ṣe ìbéèrè sí o ìsìtìfàhámù ìkàrí bọ́ọ̀lù bó ti ìbéèrè pé ó tako nǹkan yẹn nǹkan tọ́lọ̀ bí kò ṣe yẹ ó tako ṣé màá wá fún ìbalẹ̀ fún ẹni náà wá sí i. قال أرأيتك هذا الذي كرمت عليه نعم لئن أرأيتك هذا الذي كرمت علي ẹni tó ṣàjùlọ fún mi tó ṣàjùlọ lé lórí fún mi tó gbéga tó pọ́nlé òbí náà. لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا sọ́ra nìyí tó ṣàjùlọ fún lórí èmi òun ṣètọ́ nìyí la'in أخرتني إلى يوم القيامة tó bá lè dá ẹ̀mí òun sí tó lè lọ́mọ àtijọ́ pèndé tó jókòó gbúòó la àtàlẹ́kànnà ṣàhàlọ́ torí ìyàtàkù àwọn àwọn ọmọdọ́mọ rẹ̀ gbogbo wọn ló ń pa wọn ìlà kọ̀lìlà àfàwọn díẹ̀ nínú wọn ní ọ̀hún nípa ẹ̀wù tí sọ́mọ́ jọ lọ wá sí i. قال اذهب فمن تبعك منهم ọlọ́run ni wọ́n ló máa ń jáde kó bí ilé àwọn kan fáwọn tẹ̀lé àkàbí nìkan ẹni yòówù nínú wọn tó bá ti lè gba tiẹ̀ tó tẹ̀lé ọ. fẹ̀yìnà jẹ́sà ọ̀gbọ̀n jẹ́sà ẹ̀mọ̀ fún rọ. ọ̀làní fàyínà jahannama dájú iná jahannama jàzá òkun òun ni ẹ̀san tó wọ́n fi san yín lẹ́san ìwọ àtẹnikẹ́ni nínú àwọn ọmọ àwọn ọmọ máa dáná tó bá tẹ̀lé ọ jaza'an mawfura wáfíì jaza'an wáfíì ṣó jẹ́ ẹ̀san tó kún kẹ́kẹ́ tó kún kẹ́kẹ́ mawfura tó kún kẹ́kẹ́ ní mú sàmì ìyẹ́gbẹ́ iná yẹn ti rẹ́ pẹ́pẹ́ tẹ̀síwájú. واستفزز من استطعت منهم بصوتك. وعليه o iṣẹ́ tó lọ́nà ṣe واستفزز mínísítà tọ́ọ̀tà nínú ẹni tó mínísítà tọ́ọ̀tà nínú ẹni tó bá ní kápá lórí inú wọn ẹni tó bá lágbára lé lórí ẹgbọ́n ní sáwàbà àlejò ìṣèkọ́ èṣù ti kápá wọn oníkápá lé wọn lórí wastapsis ìsọ̀tìkà máa dà á láàmú kó wàhálà bá wọn máa yọ wọn lẹ́nu ìsọ̀tìkì pẹ̀lú òògùn rẹ̀ àwọn àbá ní máa ó wà sọ́ọ̀tù ṣètọ́n kí ló wọ́n á ṣètọ́n ọ̀pọ̀lọpọ̀ náà fà ní alìdí náà òrèrè ẹjọ́ àwọn pé kí ló ń jẹ́ ohun èṣù ohun rẹ̀ náà ní orí gbogbo orí ẹ̀sìn ìgbẹ́nu ló kó wàhálà àti àti ìdààmú bá kan lè yànjú lóde òní bí orin òsì orin orin máa ń pààyàn bí ọtí téèyàn bá ń gbọ́ orin èèyàn sì lè lọ sunkún láì kẹ́kọ̀ọ́ fọ sẹ́yìn nígbà tí Nelson Mandela tó gbóògbé lẹ́wọ̀n tí wọ́n yọ kò lẹ́wọ̀n tẹ́lú ọ̀rọ̀ láti ara tó wá ń rìnrìn àjò ẹ̀ṣẹ́ adúgbò ẹ̀kọ́ àtìlẹ́yìn ẹ̀kọ́ àròtì káàkiri ó wá wá nàìjíríà òun àti ìyàwó rẹ̀ nígbà náà ti ń pè ní wẹ́nì àwọn méjèèjì tí kò láyé ní sí o obìnrin kan ń pè ní oyè kan wẹ́nu ọmọ nàìjíríà ni máa kọrin ó wá ń kọ orin kan fún wẹ́nì jọ̀nà wọ́n Mandela náà lórí ẹni kan ní ẹ̀wọ̀n mother Africa fighting to be free and bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ bá gbọ́ ọ̀rẹ́ wíní Mandela ó sì ń sun ẹkún kìsìgbà lójú ẹ kẹ́lẹ́ máa ìlápá tí orin máa ń ní lára àlọ́ ṣùgbọ́n ọ̀tọ́ bá kọ́ orin àwọn tètè pọ́n díẹ̀ kùránì àwọn máa ń gbọ́ sunkún ìdí ni tó jẹ́ pé ọba wà ní haram ní maka pàápàá jùlọ ní Madina tí wọ́n bá ń ka kùránì bóyá ní tàrọ́ọ̀mì tí àwọn olùbẹ̀rù ọlọ́run pápájú àwọn aláwọ̀ funfun tí máa ń kírun tí ń sunkún ẹ̀rọ àwọn ọmọ nàìjíríà wa pápá wa yorùbá máa náà wò pé ẹ̀rọ òkú sí òsì àwọn àdúgbò ló pa àwọn ẹ̀kọ́ ẹ̀rọ òkú máa wò lórí òdò kí ló dé táwọn tó máa sọ sí òsì tó ní bí ọkàn rẹ̀ yẹn ti dókòwú ọkàn rẹ̀ ti dùn kú ṣùgbọ́n tó bá jó ní ní ọ̀ tó ń gbé àṣẹ ìtàn yóò lọ lẹ́nu pẹ̀lú ọ̀rọ̀. Ìrẹ́ sọ̀rọ̀ àwọn olórin púpọ̀. Torí àwọn orin pọ̀ bẹ́ẹ̀. Omi àyà ni ó ń wèrè. Fẹlá Alikulapo Kùtì tàbí ránsọ̀mù ni. Sọ́ọ̀lì bẹ̀rẹ̀ ó chéjì ẹni. Ó sọ fún tòkì ìbàdàn bá náà gbogbo àfihàn ó ní inú fọ̀ọ̀rọ̀ àwọn arìnrìn wo rẹ̀ pé kí ló dé tó fi ọkọ̀ rẹ̀ padà kó ní ransom sí sí adékọ́lápó ó nítorí tó ń bá lọ kọrin lọ́dọ̀ àwọn ìbò àwọn ìbò mọ̀ wò ó pé àwọn ẹrú àwọn bàbá àwọn tó ní ní ransom tó gbé èso ọkọ̀ tí a rédí nìyẹn nínú tó sì sọ ọ́nù gangan nù torí pé ẹ̀sìn ó sì gẹ́gẹ́ bíi tí àwọn aláwọ̀ funfun wá fi mú wa sí ẹ bá láti orin rẹ̀ kan tó kọ sọpasọpa fọwọ́ ẹgbẹ́ fọwọ́ ẹ̀fọ́ yìí rẹ̀ ẹni pé ibi tó ti bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ọ̀sára ṣùgbọ́n tí mùsùlùmí ò yé ṣe àwọn ní pọ́ọ̀pù lé fọ̀rọ̀ àbí àbí ọ̀pẹ́ fọ̀wẹ́ ẹ̀ àbí bíṣọ̀pù ó wà ní England ó wà ní ìmọ̀ọ̀kù lé fọ̀wẹ́ kà kò wà pé kò ní bẹ́ẹ̀ nínú bí ni nínú ṣẹ̀ríà Islam tó wá bẹ̀rẹ̀ ṣàlàyé torí mo tún gbọ́ ìtàbí ẹ̀ ọ̀rọ̀ wá ní lẹ́nu nígbà tó ń sọ̀rọ̀ ẹ̀sìn ó lẹ́sìn yẹn pé bẹ́ẹ̀ bá ṣẹ̀sìn yẹn yóò máa ṣe bí àwọn àmì ìsìláàmù yìí báyìí ó kọ́ ìsìláàmù yìí ni tàbí ṣàlàyé fún ó súnmọ́ ló jẹ́ mùsùlùmí kí ló máa ń ṣe ẹ̀wà omi èṣù darí ẹ̀ sí àwọn òkú ló ń sìn ancestors àwọn ṣe shrine ìyẹn ní orí ẹ̀ kó tó bẹ̀rẹ̀ orin yóò kọ́kọ́ kúnlẹ̀ yóò kọjú sí òbí yóò máa sin àwọn ọmọ lórí àwọn bàbá aláwọ̀ tó ti lọ àwọn ló máa sin. ìkùránì sọ ó ń pe ẹni tí kò tí kò sì fọ òkú ti bá wọn orí ṣùgbọ́n tó bàbá ẹ̀rọ bẹ́ẹ̀ ní ṣókí olùgbé tó bá ń kọ ìwé àwọn èèyàn sì fa ìyá wọn ra lọ́wọ́ mo fẹ́ lò ní ọ̀rọ̀ ènìyàn. ó lóde òní ẹ̀yin tẹ́ ẹnu wọn ẹ pé tí wọ́n bá wà ní orí ìtàgé lórí stage tí wọ́n bá kọ́ ni tó bá gbé ẹ̀gbẹ́ náà wọ́n kàn fa ẹ̀rù kúrò lọ́rùn ni tí wọ́n máa ju gbogbo àwọn èèyàn ló wá wọ̀ wọn náà fà tí wọ́n yọ. wọ́n ṣe bẹ́ẹ̀ iṣẹ́ orin nìyẹn torí wípé ọlọ́run ti sọ fún àṣetán wastafzis man istata'ta minhum bi sawtik ohun ìṣúlẹ̀ ó lè gbọ́ kò mọ́ mi. ó lọ bá ṣe dọ́pẹ́ tó lórí ìgbà máa kọjá ẹlòmí ò ní gbọ́dọ̀ sí ìgbà rẹ̀ lọ́kàn lónìí yóò sì máa ní ẹsẹ̀ níbi tó wà torí náà nínú àwọn ìrìn àṣẹ. وأجلب عليهم بخيرك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وأجلب عليهم من جلب فانكلب بخير تنبل خير يشي ما هو في عطسية فهو pẹ̀lú ẹṣin rẹ̀ wà rọ́jìlì ẹ̀fọ́ wá ní Yorùbá ní ẹsẹ̀ rẹ̀ ṣùgbọ́n nígbà lérò ni pé àwọn ọmọ ogun ẹlẹ́sẹ̀ àtàwọn ọmọ ogun ẹlẹ́sìn rẹ̀ máa fi kó àwọn èèyàn lọ. Dàgbẹ́ta bá ń jagun àwọn míì wọ́n pè wọ́n ní foot soldiers. Ṣọ́tíyé àwọn kan pè ní horsemen àwọn jagunjagun tí wọ́n rìn lórí ẹsẹ̀ àtàwọn oní àtàwọn tí wọ́n gun ẹṣin. Lónìí náà àwọn kan máa wà ní kàtàkàt wà kọ̀yàrọ̀t àwọn tàbàbà àwọn ẹni tanks ó ti yàtọ̀ sí pc o amọ̀ pàṣẹlẹ̀ báyìí àkọ́kọ́ ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ nípa amọ̀ tanks àwọn máa wà nù yẹn ní ọ̀pẹ̀ ní tàbàbà wà kọ̀yà hot àwọn nǹkan wà nínú àwọn fighter jets ọkọ̀ òfurufú lọ́lẹ̀ báwọn kan tún jẹ́ unmanned spacecraft táwọn Amẹ́ríkà ń pè ní drone àwọn kan lè wà fún sójà àwọn èèyàn máa lọ kó àwọn ọmọ ogun rẹ̀ jà wọ́n wáṣà àríkò ibi tí mo lọ gan ni ẹ má gbàgbé ibi tí mo ti wá wípé àṣetán ọlọ́ni òun ó darí rẹ̀ síyàn tí ìbá ti ṣe kí ni tó òun ṣẹ̀rí ẹ̀sọ́ lórí ẹ̀ tí ìbá ti ṣẹ́ nípò ìrètí ọlọ́ yóò dá lábàárín yóò ránṣẹ́ lórí pò lójú ọ̀nà tààrà yóò wá àrùkójú ọ̀nà àgbègbè ló mà ló wà. ọlọ́run sì máa ń kàn wá bá wa sọ̀rọ̀ ọkàn tí ń bá wa sọ̀rọ̀ ibẹ̀ ní ṣàìtọ́ ó wọn jókòó sí ọlọ́run ni wà ṣàárí kù máa bá wọn kópa wà ṣàárí kù máa bá wọn kópa náà. وشاركهم في الأموال والأولاد وعدهم في الأموال kí a máa bá wọn kópa máa bá wọn ṣàṣepọ̀ ń bẹ̀ má jẹ́ kí owó kéèyàn ó ṣiṣẹ́ ó làágùn lórówó má jẹ́ kí owó bẹ̀ ó wù wọ́n mọ́ owó èlé owó pẹ́pẹ́ kúlù àti gbogbo orúkọ bá ń gbé bàbá àjẹkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oògùn owó yahoo plus yahoo yahoo gbájú ẹ̀ four one nine àwọn owó yẹn ni kò jẹ́ kó máa wù wọ́n máa báwọn tó pa ń bí mọ́ owó wọn. àwọn obìnrin jẹ́ kí wọ́n dá ẹgbẹ́ ọkọ̀ kan òkú kan pọ̀ dúlẹ̀ tí wọ́n ń pè láláàánú mi. aláàánú nìyẹn o ẹ̀rọ ti bá tóbìnrin ní aláàánú nìyẹn àìlè rẹ̀ nìyẹn. ẹnu ní ìgbẹ́lé ọkọ yóò sì bímọ méjì sí àgbélé ọkọ náà ọ̀rọ̀ ẹ̀rẹ́ ó sàánú kọjá ó jẹ́ ọ̀tọ̀ kan òun ẹ ti gbọ́ rí tóbìnrin ó sọ fún ẹ pé òun jẹ́ lọ́mọ kan òun ó ayọ̀ ọkọ ṣùgbọ́n òun jẹ́ lọ́mọ kan torí pé ọkọ ti lé nígbà tó náà ò súnmọ́ lọ́n tí ẹ ṣe àtúkà ọpọlọ rẹ̀ wọ́n ti bèrè mọ́lẹ̀ ó ti di ṣùgbọ́n wò tí ní jókòó jókòó ni ní dìnà ró náà tí a bá tún sùn yóò lọ sùn ni àwọn akíndó kí ló dé tẹ ẹ bá sí pálọ̀ kó kàn ní ẹ lọ sùn yóò sì lọ sùn náà. gba oúnjẹ nílá ìnílá bá ní ọlọ́mọ aláàánú yóò sì bímọ fún nílé ọkọ bóyá ẹ ló ti kọ. náà ọlọ́ọ̀ni máa bá kópa nínú dúkìá wálé àwọn láà bíbí jẹ́ káwọn èèyàn máa sọ yìí wọ́n tó bímọ. ọlọ́pàá tó jẹ́ pọ̀lọpọ̀ lónìí wọ́n yé sọ yìí mọ́. ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n yé ṣe kí ni wọ́n yé sọ yìí mọ́. ẹlòmíì lẹ́yìn tó bá bímọ mẹ́ta ọjà ayé ń sọ fún ọ̀rọ̀ ìgbìkà ènìyàn ayé san gbọ̀ọ̀rọ̀ lágbájá ìgbà mẹ́lọ sùn káàmì ìdìbà ìlẹ́yìn ọmọ mẹ́ta níjọ́ náà gbogbo yóò agbá lù yóò wọ sọ́nlá àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n wá pọ̀ wọ́n gbé mọ́tò gbẹ̀gbẹ̀ pilọ́s ọkọ̀ náà kó gbogbo ẹrù lọlé àná àwọn náà wà tó lẹ́yìn tó ti bí máa gbè mẹ́ta wàṣáárí ń fi àmúwá ìwà ọ̀dà àwọn èèyàn oníṣòwò yìí mọ́ wọ́n kàn máa bí máa ní. èèyàn nìkan kan ṣáárí kí n fi àwòlá wọn àdáyà mi. فالاجتماع لأنه torí pé kò ṣeé ṣe ọmọ ó wáyé àyàfi ká kọ́kọ́ súnmọ́ obìnrin ìtumọ̀ rẹ̀ ni pé máa bá wọn kópa níbi ìbọ́bìnrin lòpọ̀ ẹni tí ò bá súnmọ́ náà tíṣà ìtàn ti bọ̀ kan ẹ̀ gẹ́gẹ́ bí tá a bá bọ̀ tó bá ń súnmọ́ ìyàwó ẹ̀ ìṣúná máa bá súnmọ́ ìyàwó ẹ̀ ìdíje táwọn bí fi kọ́ wa pé téèyàn bá lópin téèyàn bá so yìgì nígbà tó bí ìmẹ́fẹ́ wọlé tó bá ti wọlé tán ẹ̀yìn anábílẹ̀ aká méjì ẹ̀kọ́ táwọn bí kọ́ wa ni ẹ̀rọ àti ẹ̀rọ ló ṣáájú fún tẹ̀lá àyàn tán gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbèsè ayé ẹ̀kọ́ rẹ̀ kó wá gbé ọwọ́ lé àásó rẹ̀ tẹ́tẹ́ láàásó orí ibi wájú orí báyìí kó wá sọ pé àlọ́ mà إني أسألك من خيرها وخير ما جبلت عليه وأعوذ بك من شرها وشر ما جبلت عليه Olúwa o èmi ń béèrè lọ́wọ́ rẹ o oore tí ń bẹ lára obìnrin yìí àtòrè tó dámọ́ àdámọ́ oore tí ń bẹ lára ẹ̀ wàhálùkù bí kámi ṣàgbéyà mo sì sá díọ́ kúrò níbi aburú ara obìnrin yìí wo mo wá ìṣọ́ rẹ̀ tí wọ́n sáájú torí ẹ̀dọ́ tó bá gbọ́ ìbọn pé wọ́n sáájú yàn ọkùnrin kan lé ìyàn náà ó tóbi jù yàn lọ ó wá lé ìyàn náà lèyàn náà torí ọkùnrin bíi tí yẹn tóbi gidi tó ga ókè ìwá tó sẹ́yìn ẹ̀ ṣé ń pẹ́ ní tí lèyàn náà ó bá wojú ẹ̀ yóò wá padà ó lè kàtà sí ìrọ̀wọ́ tẹ̀ ọjọ́ tó gbé ẹni tí ń wò yìí yóò jégéjégé lọ́wọ́ ẹ̀ lábẹ́ tàbí kọ́ sọ pé kò sékè o àwọn èdè jọ sékè wọ́n á yàn sékè ní pé gbogbo ọlọ́gà ọ bàbá ìdí ni ẹ̀yọ́ bí lọ ó sá di ẹni ẹni ẹ̀yìn ẹ̀ èdè Yorùbá ni ó sá di sódìé yẹn kó wá ìṣọ́ ẹ̀ ó wá bò ẹ̀ sọ ìrẹ́ ọlọ́run wàá rúdú bí ní ìṣàfihàn musa di ọkọ níbi aburú ara obìnrin ìwà ṣàpèmọ ìjàmbá tààlẹ àdámà bú ti dára rẹ tó dáre lórí mẹjọ kàn mí kò wá tán síbẹ̀ ọlọ́bìnrin náà tẹ̀ máa ń bá a ṣeré tọ́wọ́ ń wọ́wọ́ èyí gbọ́dọ̀ ṣe sùúrù kí kálámù tó kó sínú gbòtàgá ká tó ju doro sínú kànga àwọn àṣàdúrà yìí. اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقنا اللهم يا رب جنبنا الشيطان يا ويا الشيطان يشو وجنب الشيطان يا يشو ما رزقنا nǹkan tó fún wa látara ìbálòpọ̀ ìyá ọmọ tá a tí ó wáyé ya ìṣùyà láti mú torí bí àṣẹ ìtọ́ àti inú ló ti bọ́mọ mi wáyé bọ́mọ ṣe ń dàgbà ẹ̀hànà ni ó máa yà gbogbo ń tẹ́rí ẹ̀kọ́ nú pé gbogbo ń tẹ́rí ẹ̀kọ́ nú ẹ̀kọ́ kò ní gbọ́ ẹ̀kọ́ àwọn yóò wá máa sọ pé lẹ́yìn òjọba báyìí torí pé ní àwọn sun ẹ̀rẹ́ àwọn òun ti ṣàdúrà èṣù sì ti jókòó sí láti mú wa torí bọ́lá ń sọ bí pé wa ṣàárí kìhó fi amúhàlì wọ́n ní àwòrán máa bá wọn kópa máa bá wọn jọ ṣépọ̀ ìwà owó wọn ọ̀rọ̀ dúkìá wọn àti ilé àti bá wọn mà. ẹ ṣe pàtàkì ó ra inú wa ló bá wí rahimu allah wa rahmatu wa sanu àti oṣiṣẹ́ ní àdìgbì yẹn ó lọ́mọ tá a bá ṣe aṣàdúrà nígbà tá a fẹ́ súnmọ́ ìyá ẹ̀ ọlọ́wọ́ ni kò dọmọ àwọn ọpọlọ ò ní gbà ọmọ yẹn láyé torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọpọlọ èṣù ló fọwọ́ ba ọpọlọ yẹn ni wọ́n fi ń pe wèrè nígbà jìnnà nínú èdè lágbáwá ẹni tí àlejò ló ti fọ́ ọpọlọ ẹ̀ ìyàtọ̀ náà ló ti súnmọ́. ẹ wo àdúrà tí ìyá ìyá ìsá mariam ló bí ìsá ìyá tó bí mariam ẹ wo àdúrà tó ṣe nígbà tó bí ọmọ rẹ̀ ó gbà lérò pé kò bí ọmọkùnrin kó lè wà dọ́tọ̀ àná. wà ìbùkọ́lá tí mọ́ra àmìmọ́ra náírà bí ní nàdàrútúlá gàmà fi bàkùnì muharraran fataqabbal minni. ó ní oyún tí bẹ́ńdù mi obì imran ìyàwó ẹ̀ oyún tí bẹ́ńdù òun yìí o ìrọ̀lọ́run òun ṣèlérí pé tó bá ti lè dáyé òun ó fún iṣẹ́ ọlọ́run yóò máa jẹ́ àlùfáà tí yóò máa ṣàlàyé ẹ̀sìn iṣẹ́ tí yóò máa ṣe tiẹ̀ nìyẹn tàbí ọgbà mi ni àgbà ìgbà. Innaka anta as-sami'ul Torí bẹ́ẹ̀ ìwọ ni olùgbọ́ ìwọ sì ni olùmọ̀. فلما وضعتها قالت رب إني وضعتها أنثى فلما وضعتها nígbà tó bí tán ó wà lọ ìlóbìnrin ó dáhùn ọlọ́run o èmi mà bí ọmọ ìlóbìnrin ọkùnrin ní ẹ̀sẹ̀tì òun ìlóbìnrin náà. wallahu a'lamu bima wada'at. ṣùgbọ́n kò yí òun ọlọ́run wá fún ẹ̀sìn pé wallahu a'lamu ìmọ̀ wà lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni ọlọ́run ló nímọ̀ jùlọ nípa tó bí lọ́mọ yìí torí pé iṣẹ́ tọ́mọ yìí fẹ́ ṣe láyé òun ò mọ́ bí ọlọ́run ti sọ ní sọ́tù Luqman wàyà àyánú máa fi àrà ọlọ́run mọ̀ tí ilẹ̀ ìwòyún tẹ̀síwájú إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى unisex ti ní problem nìyẹn o bẹ ẹgbẹ́ ìṣe sociology jẹ́ pé mo sábà kìlọ̀ fún ẹ̀yọ́ yunifásitì ẹ ti wà ní humanities and social sciences including the arts gan you are the ẹ̀yin lẹ́ni ẹ̀yin ni èṣù súnmọ́ ju àwọn scientists lọ because scientists we deal with raw facts ìta àbájúlá sọ ṣùgbọ́n ẹ̀yin ẹ ti ní àwọn principles àwọn ìpìlẹ̀ kan tí wọ́n ti gbé kalẹ̀ tẹ́ẹ̀mọ̀ fi wọn gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá gbé wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpìlẹ̀ tí ó sì gbé kalẹ̀ yìí ìròrí àwọn kan ní àwọn yẹn sì jọba ọlọ́run kò sẹ́ni kan tẹ́ ẹ̀dá náà tó gbé òrí yìí kalẹ̀ the principles you use by which you measure all issues each of studies most of them were established by enemies of Allah people who are atheists people who don't believe in the existence of Allah and if at all they do they still doubt it ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpìlẹ̀ yẹn tẹ́ ẹ bá fi wọn ọ̀rọ̀ àwọn kèfèrí ló bá ń gbé kalẹ̀ ẹ̀yin ló dangerous jù ẹ wo unisex kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ pé ọkùnrin àtobìnrin ọ̀kan ni wọ́n ìròrí kan ló débẹ̀ wọ́n wá ń ṣe bàtà unisex ọkùnrin ló ló obìnrin lè lò wọ́n ń ṣe ẹ̀kú unisex ọkùnrin ló ló obìnrin lè lò ẹ̀bá lọ ṣùgbọ́n báàgì wọn ní unisex méjèèjì ló lè lò kó bá ṣẹlẹ̀ àìsàn náà mọ́ wọ́n mọ̀ ọ́n mọ̀ pé kalẹ̀ ní láti sọ pé ọkùnrin àtọ́bìnrin kankan náà yẹ gbọ́n tọ́nà sọnù ayẹ wà lè sà dákàrú kẹrẹ òǹsà ọkùnrin àtọ́bìnrin yàtọ̀ síra wọn ò jọra wọn. stereotype jẹ́ in sociology particularly in modern sociological uh, theories bíbù náà sọ pé postmodern era làwọn ń sìn ṣe pé wọ́n sọ fún yín pé you are not in era of professionalism professionalization tí ò ní sí pé stereotype pé iṣẹ́ ìníṣẹ́ àwọn obìnrin iṣẹ́ ìníṣẹ́ àwọn ọkùnrin gbogbo iṣẹ́ lobìnrin lè ṣe gbogbo iṣẹ́ náà lọkùnrin lè ṣe torí ìgbàgbọ́ ìpìlẹ̀ wọn ni pé ọkùnrin àtobìnrin kò gbọdọ̀ sí ìyàtọ̀ tẹ́ bá tó bá sọ pé iṣẹ́ ìobìnrin ò lè ṣe wọ́n di discrimination ìwọ sì ní stigma ní fún ọ ní profession yẹn kó jẹ́ professor sociology ní or professor psychology ní wọ́n wá sọ pé you are discriminating or wọ́n sọ pé oníta náà jù wọ́n ní ṣe ẹgbẹ́ wa ń sọ̀rọ̀ kò lè jù kí ni wọ́n pe technology yẹn fún àìmọ́ mi létí. ẹ ẹ olóńkọ̀ọ̀kan mi rántí sí so stigma ni stigmatization yóò ojú wa ti pé wọ́n sọ pé òun jẹ́ ewé èèyàn rẹ̀ yẹn kíákíá wọ́n ló ṣe máa sọ orí ìsọkúsọ yẹn ni. ẹ wo nínú research kẹfà ló kọ́ sí ṣe àpẹẹrẹ àwọn sọ ni pé men and women àbí boys and girls tó bá ń ṣe applications ó wá wọ́n fẹ́ kó kọ girls and boys kó kọ girls ṣáájú boys women before men. tó bá ṣe inú wọn fagilé ní ọwọ́ ìgbọ̀nà jẹ́jẹ́ wọ́n lè wá kíríkì tó fi kọ́ boys àjò girls orí wọn ni ò pé ṣé obìnrin lọ́rọ̀ kọ́ dání ádámù sóbìnrin ádámù And why do you want us to write women before men when men was created before women? Àwọn ẹ̀rọ kọ́lọ́run náà tó ń ṣe. That is why we now have career women àwọn obìnrin dábẹ́ iṣẹ́ wọn ni wọ́n dìbò kò sí tó kàn wọ́n pẹ̀lú ọkọ product wọn ni so ọlọ́wọ́ aṣọ ń bẹ̀ pé wà lẹ́yìn sàdákàrí kàlíkóńsà dákàrú kàlíkóńsà ọ̀pẹ́ àtòbí òjòra wọn náà. wà á ní sàmà ìtura Maryam. ó ní ọmọ tí mo wá bí mo sọ ní Maryam tó kọ̀ lẹ́wọ̀n jẹ́ Maryam ìyá Ìsá. وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم ibi tí ó kà yí gangan ni mò ń bọ̀ àwọn ìyókù yẹn àyàbá ni. olùwà ìní ọ̀hìndù ha náà. wà ìní ọ̀hìndù ha bí ká wà lórí yàtà ha ní aṣẹ́ ìpọ́n ni. ọ̀hìndù ha bí ká. wà bùrìyàtà á nínú ṣètò ọ̀nà ọ̀dẹ ẹ̀kọ́ tí àmọ́dàmù sọ ó ní mo wá ìṣọ́ fún ọmọ yìí pẹ̀lú ìwé ọlọ́run àti àwọn ọmọ tó máa bí mo fi ìṣọ́ rẹ ṣọ́ wọn kúrò lọ́dọ̀ ta ni ọ̀dọ̀ àṣẹ ìtàn èṣù náà ní kábàlì wọn lórí kí wà lànà mi sọ àwọn ọmọ Muhammad sọlọ́lá àríwá sábà ń sọ pé gbogbo ọmọ tí wọ́n fi láyé lè ṣùgbọ́n fọ́ ìyá rẹ̀ ń pè lọ́fíńdé ó ní àyàfi isa ọmọ mẹ́rìámọ́ nìkan oṣù fọ́ọ̀kan ìmọ̀ àgbà rẹ̀ karùn-ún kí ló dé tí èṣù fífọ́ ọkàn isa ọmọ pẹ̀lú láti ṣàlàyé òye kàmà ìyá àyà rẹ̀ ti sọ pé kọ́lọ́hún kó ń dáàbò bo mẹ́rìám àtàwọn ọmọ tí ó bí lọ́dọ̀ èṣù sọ́dọ̀ tó bí isa àbòyé ti wà lórí ẹ̀ kò lè fọwọ́ kàn lànà bíbí fáwa náà sọ̀rọ̀ ọ̀rọ̀ àdéhùn àìwọ̀ sẹ́nà tí àkókò bá wọlé káka nǹkan tí mo kà lẹ́ẹ̀kan yẹn tàbá bẹ́ẹ̀ súnmọ́ ká ṣàdúrà pé ọlọ́mọ ìjà níbi ní ṣètàn wẹ́jà níbi ṣètàn lọ́mọ ọ̀sàkánà yàwá ya àṣetán ya àṣetán ya ọmọ tí ó wáyé látara àbálòpọ̀ yìí èṣù máa jìnnà lásìkò tó ń súnmọ́ yàwó yẹn kò ìgbà tí ó ti súnmọ́ tán tó dán ọmọ èṣù onílé iye ọmọ yẹn lẹ́nu nínú oyún torí kò ti ní bọ́lá ọ̀yà èṣù yá tọ́mọ bá tún wá dáyé tó ti dèèyàn èṣù onílé dábà mú gbogbo ẹ̀kọ́ tó bá ń kọ́ ní ọmọ yé ìdí yẹn fẹ́ gbọ́dọ̀ ọmọ lóbi tó ń fẹ́ o tó ń yanjú káàkiri ìgboro ó há àwọn èèyàn gidi sí ní ọ ó ṣeé ṣe káàbò yẹn náà sí lórí wọn ló jẹ́ pé oṣù ìfọ́ba tá a bá ń jẹun àbẹ́bí kìlọ̀ kìlọ̀ ń lọ náà pépé abalẹ jẹun sọmi ńlá wọn kúlù bí yàmi ni wọn kúlù bí mẹyàmi kó o tó jẹun dárúkọ Ọlọ́run bisimilá fọwọ́ ọ̀tún jẹun ànábì tó ṣàlàyé yẹn fa ibi ṣe ìtọ́ ọ̀rẹ́ ya kúlù wáyà ṣe ọ̀bọ̀ òṣìlá yìí èṣù ló ń jẹ ló sì mú pẹ̀lú ọwọ́ òsì wàkúlù bí mẹyàmi oúnjẹ tó súnmọ́ ọdún ní kó jẹ àrùn ìwọ̀n tó o gbà pé tó ṣe bísímìlá ìgbà tó bẹ̀rẹ̀ oúnjẹ nígbà tó rántí sọ pé bísímìlá yìí awùwàláwù wà áfihàn. àdébìrì arákùnrin kan tó ń jẹun tí ò ṣe bísímìlá ó wá sọ gbólóhùn tẹ́lẹ̀ kejì yìí àdébìrì èṣù pọ̀ gbogbo oúnjẹ tó ti bá jẹ ọ̀dánù. ó fi pé ṣùgbọ́n àwọn ajẹun bá ṣe jẹun ṣùgbọ́n tá a bá ti ṣe bísímìlá kò ní lè súnmọ́ oúnjẹ wa yẹn ìdí ìrìn àjò jẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra gidigidi tábà fẹ́ rìn ìrìn àjò èṣù ọ̀nà bá yín ọkọ̀ o ti mú gbó o ti mú tí èṣù ìbò yìí sí àárín síbí ọkọ̀ yẹn wà á lọ abẹ́rẹ́ òlọ́kọ́nà òkú tó di ọ̀fẹ́rẹ́ gẹ́gẹ́ yóò lọ bọ́ sẹ́nu tírélà ní wẹ́ẹ́ wọ́n lè kó sẹ́yìn kan tó yẹ wẹ́ẹ́ oyún onú gan kú torí pé èṣù fẹ́ kó wọ náà èṣù fẹ́ kó wọ náà ọlọ́run sàánú wa látara bẹ́ẹ̀ ọlọ́run bá lè fi ọlá nígbà wa tààrà ó ní ẹni tó bá fi mọ̀nà ló mọ̀nà ibi tí mo ti lọ ẹmọ́ gbàgbé sọ́ọ̀tù kọ́ọ̀f kí ló gbé mi lọ sọ́ọ̀tù kọ́ọ̀f ọ̀rọ̀ táwọn bí sọ nínú kútúrátù làhájà wípé nàúdù billahi min shururi anfusina ibẹ̀ ẹ̀rọ ṣe kíkiri ẹ̀dẹ́ mútúbà tó ága táwọn ní ìkọ́ máa ń sọ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó bẹ́ bá wọn sọ̀rọ̀ asáàdì ọlọ́run ọba kúrò níbi kíni níbi òyìn àbúrú òyìn ẹ̀mí wa ibẹ̀ ni mo ti lọ sí sọ́rọ́ tó kọ́ wípé nǹkan lọ́nà ẹ̀mí wa ẹ̀mí wa ń bá wa sọ̀rọ̀ àsọ́tò àbábọ́rọ̀ lọ́wọ́ parí nílá ìmọ̀ fi sàmàwá àti ọmọ fi hàn wà ìtúbìdì ọmọ fi hàn fún sí ọkọ̀ oyún hàn sí orí ìlọ́ fẹ́ẹ̀kì orí mẹ́rin ẹ̀ṣẹ́ wà yóò ibú mẹ́rin ẹ̀ṣẹ́ wọ́n mọ̀ ọ̀hún àyà kò lè ṣe ìkọ̀lé ọlọ́ni gbogbo tí mẹ́sánà àti rẹ̀ tó wọn aláàmì ṣe wà ìtúbìdì ọmọ fi hàn fún sí kò ní ti mẹ́rin ẹ̀mí túbìdì ẹ fi hàn ẹ ṣàfihàn ẹ àpò fún abẹ́ fi pamọ́ bí wọ́n á sí fún mi lọ gbogbo ẹ̀rẹ́ ṣẹ̀ṣẹ̀ lónìí lọ́dọ̀ lọ. ṣùgbọ́n ẹ ní àwọn sàbẹ́ lára mo ṣe ṣàlàyé tó ní. wọ́n ta ní tó wá tí ò ní sùúrù wa burú nínú ẹ̀mí tẹ́sù jókòó bẹ́ẹ̀. Màsúmi àkọ́lì kò kọ́lì bá ìlà àdéhù yàtàkọ̀ńdàbò. Ọkàn ìmọ̀ yí gbogbo ìgbà ìtí ó ní pé kọ́lù gan lèdè lábáwá ti yí ni torí pé yí gan láti pe ọkàn bẹ́ẹ̀ ọkàn dúró sójú gan èṣù ló máa wí tiẹ̀ bẹ́ẹ̀ bákan ní àwọn ẹlẹ́mu tó nínú ṣé ẹ̀rọ nígbàgbọ́ ni tọ́lú kà á mú nà á gbàgbọ́ káyà tó tẹ̀lé sọ pé àmọ́nà ọ̀rọ̀ sórí bí máa ń zina ilé ní ọ̀bí ìwà lópin náà kullum amana billah wa malaikatihi wa kutubihi wa rusulihi la nufarriqu bayna ahadin min rusulihi وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير foríjì wa Ọlọ́run ọ̀dọ̀ rẹ ni ìṣẹ́rí sí wa la yukallifu Allahu nafsan illa wus'aha Ọlọ́run ní gbé àjàgà kan ní ẹ̀mí kan lórí la yukallifu kàláfà kàláfà yukallifu gbogbo tẹkìlífàn Ọlọ́run ọba ìtẹ́pẹ̀ ní kàláfà ní kí ó gbé nǹkan bọ̀ ọ̀yàn lọ́rùn àkàláfà rẹ̀ agbélé ọlọ́run ọlọ́run kò sí tó ń gbé lé wa lórí nínú òfin ẹ̀sìn nínú àṣẹ ni àbófin ni àbí mọ́ra ẹ̀sìn ni tó kọjá agbára wa bọ́lá bá yá kí wọ́n mọ̀ tá a lè ni bọ́lá bá yá gbàgbé lè gbà ni. láwọn ọmọ kásábà tó ayéra mọ̀ kásábà tó bá ṣe mú dáadáa ó jèrè ẹ̀ tó bá sì jọ́kọ̀ ọkùnrin náà ó bá mẹ́ẹ̀. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا Olúwa wa o لا تؤاخذنا má jẹ wá yà tó gbà wá mú yẹn tó má jẹ wá yà إن نسينا bíbà tó bá ṣe wá أو أخطأنا bá ṣe. ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا àwọn ìjọ tó ti lọ àwọn bàbá Ísírẹ́lì àtàwọn ìjọ míì àwọn àdánwò ńláńlá ló gbé kò wọn mọ̀gbẹ́sà mọ̀gbẹ́sà wa. àgbà tọ́lọ́ ní ní ọmọ lọ ìjọ ìsinmi ẹ má pẹja ìjọ náà lè já jáde ìjọ tó ní wọn lọ pẹja ẹja ò ní jáde kó fẹ́ mi rẹ yọkan bá sí àdéhùn tó lágbára ni. wàlá tó hàn nílì náà bá sì dé hàn nílì náà pé dojú ẹgbàá mi ṣẹbọ. tí ò bá ní náà nì ẹ̀yìn àbábá ń sọ pé àdánwò tí ó ju ẹ̀mí wa lọ́mọ gbé kò wá àìsàn tí ó mú ní sẹ́wọ́ lọ́mọ jà nínú ẹ̀sìn bẹ́ẹ̀ lọ́jà nínú ààrẹ bẹ́ẹ̀ tó lẹ́nu mi ní á ìnira ẹ̀pá ọ̀bá òun bẹ́ẹ̀ mọ̀ pàtàkì ṣoṣo lọ́la àwọn tára bá jẹ́ owó tọrọ àforíjì ẹgbẹ́ òun sókùnrin ò forí gbà ó lè forí kan báyìí ó nà kúlè káwọn sáré ṣe tán ìkọ́lá lè lè sáré ó kúrò. كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر فلما كفر قال إني بريء منك إني إني بريء منك إني أخاف الله رب العالمين سورة عشر ọlọ́ni àpèjúwe ọ̀rọ̀ náà sẹ́dá bá àpèjúwe ṣàìtàn ìtọ́lálì ìsàlẹ̀ òkú tó sọ fún mi ìròyìn ṣe kẹfìrí ojú kékeré báyìí náà ni owó àwòsàn lọ́nà ẹgbọ́n ló bá ẹ láti wọ́n padà kírun ọkfò gbàtọ́lù èèyàn sì kìkìrí tán kàlámà káfàárọ̀ kọ́ọ̀lá ìdí ìdarí omi ìwé tàbá ti bẹ̀rẹ̀ nínú ẹ̀rọ òun gan òun ló wọ́n lọ́sẹ̀ fún ọ̀rọ̀ òun lọ́wọ́ yẹn sẹ́ ọ́ ìní afọ́fù lọ́ha ọba ní àrẹ̀mí ó gan ọ̀pá ìyàwó àlá olùwàgbàgbà láyé kí ló àtẹ̀lé àkáàmì àkìlá tó kùnà. فكان عاقبتهما أنهما في النار خالدين فيها ọlọ́run tó gbẹ̀yìn àwọn méjèèjì ẹni tó ṣùgbọ́n ẹni tó gba ẹ̀tàn èṣù ó ní pé ákìlá tàbí mọ́ ìgbẹ̀yìn wọn kíkí ni. Ìnáàrí kọ́ọ̀lìdẹ́yìn fi ń ha. Wọ́n wà kọ́ọ̀lìdẹ́yìn fi àwọn méjèèjì ṣe gbé mi sínú ẹ̀rìn. Wọ́n kẹjẹsẹ ọgbọni ni. eléyìí sàn alábòsí. torí náà láàtà ìwé àyẹ̀wò wọn látọ̀ ìwé ìnáwó lábàkọ̀ tara níbi. bàbá débi bá dé kò sóúnjẹ kò sí ìgbàgbọ́. láàkì ẹlòmíì ò lọ ò lọ fúlàní ó ṣe é bàyìí bàyìí lọ sínú kúrẹ́ àkànṣe experience ní UI nígbà tó fẹ́ one hundred level lord mercy wọ́n á struggle jẹ́ pété ìwà wọn kọ́kọ́ àwọn èèyàn tó wà tó yàn léèrè tẹ̀ bá ti gba two hundred kò sí kọ́ọ̀sì tó lè ṣe ó wá ń sọ ó ń bá àwọn lẹ́tọ́rà rẹ̀ ń sọ̀rọ̀ gba ló ẹ̀dùn ní mo dárúkọ yunifásitì ọ̀sọ́gbẹ́gbẹ́ dáhùn ti sọ ó tó dúdú dẹ́ni wọ́n ń sọ ọ̀rọ̀ yẹn torí bí àwọn tí wọ́n jẹ́ olùkọ́ àgbà àwọn àwọn ẹ̀sìn yẹn pọ̀ bẹ́ẹ̀ èyí wọ́n sọ fún mi sọ fún wa bẹ́ẹ̀ wípé kí wọ́n máa mójú àwọn ọmọ dáadáa wípé òun nine minutes wọ́n wá pé òun ní chapel of resurrection ẹ̀rọ ẹ̀rọ àwọn ẹ̀yọ ẹ̀ dáadáa mosque ní àwọn àgùdà níwájú ìlú àwọn tí wọ́n ronú òun jápọ̀ rẹ̀ sọ ẹ̀ṣọ́ ní wọ́n wá ń pè pé lọ́ọ̀rún sì wà nílẹ̀ o bíṣáàtì ni o pẹ̀lú má jẹ́ pé àjọ máa jọ́sìn nínú ṣáàtì of resurrection ìgbà tó ń ta kú sínú iṣẹ́ tó ń wá ránṣẹ́ sí pé àwọn ò tí ì fẹ́ lòmíì ní slọ́ọ̀tì yẹn tiẹ̀ wà nílẹ̀ wọ́n làyè ọ̀padà ṣe lọ́wọ́ ó ń sọ pẹ̀lú ìtara pé àwọn ilé tí wọ́n kí lẹ́yìn ṣe ṣàgbélò ẹni àánú ọlọ́run ni tó bá gbé lọ́ọ̀ ló nífẹ̀ẹ́ sí jọ náà lọ ní bí ìbáṣe lọ gba lọ́run o ẹ wà ní pé tẹ́lá lọ yóò fẹ́ náà mùsùlùmí jùlọ kò lè kú òǹbẹ̀ torí májẹ̀mú tó bẹ́ kú òǹbẹ̀ jọ náà ni ó lè ní gbàgbéǹtì ó gbàgbéǹtì lẹ́yìn pé wọ́n dìbà rẹ̀ tó bá tó bá pè sí bá àbí wọ́n á mọ bí wọ́n ṣe tún ìfẹ́ wọ́n sì sàkíyèsí ẹ̀mí ìsìn ọwọ́ kan wọ́n ìbẹ̀rù kiri ìhàn ní ilé ṣe so irú ẹni àánú ọlọ́run ni tó bá jẹ́ lómi ló fẹ́ tó kò sí tó fẹ́ ṣe ọlọ́run ó sàánú wa wà ní orílẹ̀ èdè láyé ní ìṣòro ní àfòsíná wà ní ìsàkì àti àmẹ́rin àlejò wa ní atúnṣàkìwọ ọlọ́run níbi aburú iṣẹ́ ọwọ́ wa gbogbo tẹ́yà bá ti síwájú ló padà lẹ́yìn wà ní tukọ́ dìbò ní àfòsíkún mi ní ọ̀hìn ní tẹ̀kìdúró ìdàlá gbogbo tẹ́ ẹ ti síwájú ní dáadáa ìgbà lọ́dọ̀ lọ́wọ́ wa kàdálíkà àmì ìyáàmìlì kọlà dàrúrọ́tì ṣàwùrán ìyá ẹ bá ṣe tó kéré bí ọmọ náà gún nínú aburú yóò rí yóò rí bí àwọn aṣọ ọlọ́run ní dáadáa iṣẹ́ ọwọ́ wa kí lànà bí wàá sọ lẹ́yìn ẹ̀ mẹ́yìn àdìlá tó gbọ́ wá síbi ọ̀rọ̀ àdébìlú ẹni ọlọ́run bá mọ̀ fọ̀nà mọ̀ fọ́nà òun lè gbàdá kò sẹ́ni tó lè sọ́nà láìláì. wà mí yí ni ẹni ọlọ́run bá sì lò fọ́nà àwọn àkìyàlá bàbá ńlá ìyá ẹni tó fọ̀nà ló tọ́ mú jésù. a sọ́dọ̀tì náà sura twenty four nígbà tó lọ́n sọ̀rọ̀ nípa àpètò ń wá pèjúwe àwọn kèfèrí wa tó ní kàsárọ̀ ó dà gẹ́gẹ́ bí à ń pè náà èyí tó ṣe pé ẹni òǹgbẹ́ ń gbẹ ìwò lọ́ọ̀kan bí omi tí ó rẹ òun ló ń gbẹ gbogbo tí ìwò bí aya thirty nine ni sura twenty four aya thirty nine sura kẹrìnlélógún aya kọkàndínlógójì. والذين كفروا أعمالهم والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى والذين كفروا أعمالهم gbogbo ṣe ọwọ́ wọn tí kódà kó gbẹ́rú ọkọ kó fa mi sí gbogbo orí o ló ṣe gbogbo títí wa ó ṣe ó ṣe skọ́láṣípù àwa ń gbọ́ gbogbo èèyàn àkàṣẹ́ mi ré àmọ́ kò mọ ọlọ́run lọ́kàn aláàgbárù kò mú ọ̀rọ̀ ẹ̀ òwe káwọ́ òkè ṣe aláàgbárù bí máa káwọ́ òkè ṣe nǹkan yìí ni ọwọ́ kíkọ́ òkè ti ọwọ́ aláṣejù ni ẹ̀ka mùsùlùmí alábẹ́káwọ́ òkè léde tiwa dé jìkánì àwọn agbàdúrà mùsùlùmí yóò pè é ìtàláṣe jù ní wọn yóò dókè àbí òní lókè tó bá jẹ́ ọmọ ẹ̀rí òdà ni yóò dókè tó jẹ́ hallelujah ni yóò dókè aláṣẹ jù ní wọn àwọn kan sì tún di aláṣẹ tó di àyàbá ìwòrán gbèsè àwọn ti eastern country wọn àwọn japanese china kankan ṣùgbọ́n mùsùlùmí kú máa bá àwọn àṣàtọ̀ ìwọ̀ntúnwọ̀nsì já òun yìí ká wọ́n pèsè aláàkùbárú láyé ká forí balẹ̀ kó ṣe aláàkùbárú sọ̀rọ̀ rọ̀bí àlàáyà nǹkan bí yóò mọ̀ wí ọlọ́run ní gbogbo sẹ́rẹ̀ tó yóò ṣe kàṣàrà ó dà gẹ́gẹ́ bí a ń pè láàyè kan yàtọ̀ kúkú bọ̀ mọ́ àánú máa àìn ẹni ò bẹ́ẹ̀ ń bẹ́ wá rò kó lè wá sí. Hatta idha ja'ahu lam yajidhu shay'an. Ó wá ń sáré ẹgbẹ́ gbẹ́gbẹ́ ìwà lómi ó kéré lọ́lẹ̀. Á omi rè é ìtàn àlọ́ tí wọ́n lónìí ènìyàn áódènìyàn lónìí ènìyàn sáré. Ẹ ló wọ́n ní àbí ti yọ́ àwọn ẹran ìgbà yẹn kì í ṣe kó níbẹ̀ òun kàn ṣe ni kẹ́kọ̀ọ́ débẹ̀ òun ti yọ́ àbí ọ̀pọ̀ ní wọ́n ló kọ́ débẹ̀ òun ètò ìfọwọ́ra ìbẹ̀rù ló ti kó nǹkan kan nítorí ọ̀gá mẹ́fà yọ̀ mẹ́ ni pé wọ́n ti fẹ̀mí sí wọ́n sáré sórí tètè lọ́bẹ̀ òun mú mi òun mú mi ó bá débẹ̀ láti ẹ̀jídì òṣèlú bá rí pé òfurufú lásán ni òfurufú fẹ́ tẹ̀ dandan lòun rí pé o bá rìn lórí títí ọlọ́dà lọ́sàn-án gbaigbai ọ̀sán gangan yóò dàbí omi lọ́ọ̀kan gbọ̀ngàn ló kú òkè sómi sẹ́nu pé òun bẹ́ẹ̀ gbẹ́kẹ́lẹ̀ ìrètí tó wá ní kóun ó bomi yẹn yóò tún ajẹ́kùn bẹ́ẹ̀ yóò pọ̀ sí yóò máa sáré ó wá débẹ̀ ó wá gbé gbẹ̀ngàn ni kí ló ṣẹlẹ̀ sí i sẹ́nu pé ìrètí òfolu ìrètí rẹ̀ tó tu wá sí. wajada Allaha indahu ọ̀rọ̀ hisaba. ọlọ́run wá sọ́lẹ̀ ó wá ṣèṣì oṣẹ́ rẹ̀ fún mi àṣepé wà fáú ìsàràbù ó ṣe ìṣirò iṣẹ́ rẹ̀ láṣẹ pé fún ọgbọ̀n. wọ́n sẹ́yìn àwọn ìṣẹ́. ọlọ́run sì yára ní ìṣirò iṣẹ́ ọ̀rọ̀ kọ̀ǹpútà kan tọ́lọ́run èèyàn ló ṣe kọ̀ǹpútà àti àtiwọ́ tó ń ṣe kọ̀ǹpútà àti kọ̀ǹpútà ọlọ́run ló ní gbogbo yín ọlọ́run yára ó ṣe máa ṣe. àwùjọ búrú máa ti fi bá àyílú jíyẹ ọ̀ṣà mọ̀jú mẹ́fà òkè mọ̀jú mẹ́fà òkè sáà. ọlọ́run ní bá wí mi mọ́ yẹ yí tí ò bá yẹ yí ẹ tún gbà áwùkà kòlùmọ̀ tàbí àwọn òkùnkùn àwọn òkùnkùn kan fi báhárí tí lẹ́nu wúlò sí ocean lójijì lójijìgbó àwọn olùkọ́ mẹ́rin bá bọ̀rọ̀ bọ̀ dùnkú ó lọ lọ ó mọ̀sálẹ̀ lójì yàbìṣà ọmọ òjò ibi òkun bẹ lórí ẹ̀ ní fọ́ọ̀kì mọ́ níbi mí tó bẹ lórí ẹ̀ ní fọ́ọ̀kì sáà ẹ̀ṣù tó wá gbọ́ lókè ẹ wo ìpele mélòó lù ní inú odò ìpele mẹ́ta lókè ẹ̀sùjò pọ̀ lẹ́sùjò tí máa rí ìmọ̀ dúdú láti pẹ́ tọ́jú bá lè sí gbogbo rẹ̀ ó dúdú ọlọ́ọ̀ni gbẹ lókè ẹ̀ ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم لم يكد يراها òkùnkùn lórí òkùnkùn ẹnìkan máa ń mú gbòdò lọ́nà ẹ̀dá ní ẹ̀rọ tàbí ọ̀rọ̀ wọn ọwọ́ àwọn káà lè rí ìtànsọ ìfẹ́ tó ti sọnù ṣé wọ́n ló bra ọwọ́ pọ̀ òníwò ló ṣe yọ èèyàn gbọ́dọ̀ kú ju èèyàn gbọ́dọ̀ kú ju pọ̀ ló ṣe yọ tẹ́ǹpẹ̀ lọ́fìn ẹnìkan jì sọ́fìn kó tó ṣé ó pọ̀ ló ṣe fún dábẹ́ ọlọ́run ní irú okùn rẹ̀ nìkan lọ́ọ́ kó sí wá lọ́wọ́ ta ló fẹ́ fọ́ọ̀nù náà bí tí wọ́n á bẹ́ẹ̀ lò nínú lọ́dọ́ ni wàá mẹ́rin lánú yẹn. wà á máa ẹni òun bá fọ́ lójú òun lè bá ojú bá wí kìí sojú mọ́fọ́ ojú inú dáàfi wòye sọ̀rọ̀ dáàfi gbọ́yé ni ẹni ọlọ́run bá di létí kò sọ operation tí ó là á etí tá à ń wí kìí ṣe tí pàápàá kò lọ́nà fún mọ́tò etí inú ọmọ létí dáàfi gbọ́rọ̀ káwa wòye sọ̀rọ̀ ọlọ́run tá ìtẹ̀lé so mọ ń bọ́kùn rẹ̀ ọ̀run yóò papọ̀ láyà òjì wọn ọlọ́run dáàbò wọn sọ wá nínú o a ti ṣàlàyé jẹ́ ẹni o tó fi àyà fún wọn o àdúpadà sẹ́yìn o tó tọ́lọ̀ ń sọ ń bí nìyẹn ṣùgbọ́n àṣàlàyé lánàá ṣé ìwé ẹni yẹn ṣe á pèsè sí àbá àbí pèsè sí ẹ̀rù bá sọ ń bí lánàá á pèsè sí ilẹ̀ láti sọ̀rọ̀ àwọn tọ́lọ̀ ní kí wọ́n má dẹ́dẹ́ ẹja kí wọ́n má lọ dẹ́dùn lóòjọ́ ọ̀sìn mi àwọn tí ò bá wọn dẹ odò wọn pín sí kọ méjì ikọ̀ kan ń dá wọn lẹ́kun ikọ̀ kejì ní èrè ṣe bẹ́ẹ̀ ń dá ẹni lọ́lọ́run ti tí ó parun àbí kó fi ìyà tó le gbogbo jẹ èwo ni dídá lẹ́kun ẹni wọn lẹ́ ní ìgbéyàwó ni wọn tí àwọn ìgbé ọlọ́run sọ pé àwọn tí wọ́n lọ dẹ odò lóòjọ́ ìsinmi tí wọ́n rò bá wọn léde tí wọ́n lè dá òun pa wọ́n rẹ́ òun sọ wọ́n dọ̀bọ ẹ̀dá ẹpẹrẹ àwọn tí ń dá wọn lẹ́kun ọlọ́run ṣe kí ni òun làwọn ọlọ́run á dákẹ́ lórí àwọn tí ń sọ pé èsì lè dá wọn lẹ́kun ìyẹn pé èsì lè ti wá sí wọn ṣàpẹrọ pọ̀ lórí ẹ̀ a tó sọ báwọn náà jọ̀bọ èèyàn ni pé irú àwọn ẹni ó ti wù kójú wọn fọ́ tó ọlọ́run nìkan ló dá ẹni tí ò sí mọ́lẹ́mọ̀ fún wọn á ṣojúṣe tiwa á rí fún un tí ò bá wá gbà lóòótọ́ ìdáhùn á tún fi gba lára bá pèpè sójú ọ̀nà ọlọ́run ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة حسنة وجادلهم بالتي هي أحسن Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó pe àbúrò bàbá rẹ̀ àbúkọ́ líbù títí lójú ikú ọ̀rọ̀ gan tó wà láwọn ẹ̀fọ́ pé ìrẹ́kàlà táàbì lọ́pàá wọ́n láàkiri ọgbọ́n ẹ̀yà ìgbìyànjú ẹni ó wọ òun lè fi mọ̀nà rẹ ànábì ẹni ó bá wù ọ náà fúnra ara rẹ̀ fi máa àwọn bá ṣàlàyé ń bẹ̀ ìmọ̀nà tẹ́lẹ̀ yìí tó ibrahima mi wà kọ́lọ̀ ní ìnáka látàdí ìdásílọ́ọ̀tì mustaqim kálẹ̀ sàkàdálí. ìnáka látàdí ọlọ́ọ̀ní ìrẹ́ ànábì wọ gan òun fi ní mọ̀nà kò síta kò síta àrùn èyí báyà takura wọn o ò lè fẹ́ tó wù ọmọ nìyẹn ààrẹ ìlà ń pè ní ìdáyà tó tọ̀fíìk ìwọ ń fi ìrànmọ́nà ó là ń pè ní ìdáyà tó ìrìṣàt gbogbogbòdìé èyí tó lọ sọ pé òfin ìrànmọ́nà ni pé ìmọ̀nà kásán wàlìbáyàn àti ìrìṣàt wàlìbáyàn ká júwe ọ̀nà fún èèyàn ká sì ṣàlàyé ẹ̀ tí ènìyàn ànábì lọ́wọ́ kí wà máa ala rasulina illa al-balaghu mubin kò sí tó jọ̀ràn èèyàn lé òjíṣẹ́ tiwa lórí kó ṣàlàyé ní gbangba kó ṣàlàyé pọ́nbélé kó sògidì àlàyé tí wọn ò gómi là kó sì jíṣẹ́ nìdógóńgó ìyẹn ní ìdáyà tọ́lọ́ ń sọ bẹ̀ yẹn ìdáyà tó lè irshad wal bayan kájú yọ̀nù ká sì ṣàlàyé àwọn ìdáyà tó tàwọ́fì lẹ́yìn tí wọ́n ti jú yọ̀nù kí ń ọ̀nà fún yàn kéèyàn máa ń yan ọ̀nà kó fi débi tí ń lọ àrùn ọwọ́ náà tó wà ìyẹn lọ́nà sọ báwo ní òde ìṣe ìyẹn ní òsí lọ́wọ́ ènìyàn kan nù wa ṣùgbọ́n ti ìrìṣàlù wa gbàyà wajibun ala kulli muslimi ala hasabi ma indahu min al-ilmi wal hikma kó ṣàlàyé kó júwe ọ̀nà tààrà fún ìyọ̀ràn ẹ̀yà dandan gan ní lórí gbogbo tàbí sí ìmọ̀ tó ní àkọ́gbọ́n tó ní kó o lè pèèyàn kọjá ìmọ̀ rẹ mọ́ sọ tó mọ̀ mọ́ sì lọ àlékèrèkè tí ò bá mú àìsà síyàn tó wà nípa Islam ẹja sàṣìwé ó dàbí ní ìsìnkú ẹ̀ láti dàbí láti lọ́dọ̀ wá ní ẹ̀yẹ́ òbí rẹ̀ ṣẹ̀kúrí ẹ̀ gbà tọ́nà bá ní kórì rẹ̀ ó gbára ó gbọ́dọ̀ mọ́ kí o lókìlókì pàtó ló bá tó pe ìṣùgbọ́n náà orí rẹ̀ ọ̀rá tó pé ní ìsìn ọmọ nínú ọ̀rá tó bá ti kí n wo orí rẹ̀ dà lórí rẹ̀ láàgbá lórí àmì kí n ìyẹn ọ̀rá ṣẹlẹ̀ ìsìlámù ó lè rò ní galada yóò tó wọn náà lórí ẹ̀ torí pé ṣírí ló ṣe àwọn sára wọn máa ń lo gbogbo ètekéte báwọn torí pé tí dáàlì jẹ́ náà yóò ọlọ́run ó sànù wa ibẹ̀ ńlá dàbí ó sí ọlọ́run ní wọ́n yá bí ńlá òfàwọ́ ní òkú tàbí wọ́n mi yóò nílé ọkùnrin àìkà púpọ̀ lẹ́kọ̀ọ́ sínú. àwọn aṣẹ́dọ̀ aláìláìláwà dáadáa ṣe kára ránṣẹ́dọ̀ ẹni mọ̀mọ́dé àbúrò sílẹ̀ gbogbo àmọ́ túyù abẹ́lọ́wọ́ bá ìpẹ́lá kó fún wa ní àgbẹ̀yọ́ lọ́rẹ̀ ọlọ́run ìmọ̀nà rẹ̀ dákò gbogbo ògbà máa fi mọ̀ wá o gbogbo tí ń jẹ́ àánú pátá ọlọ́run lè jìnà sí wa o lé àwa náà jìnà sí àánú ọlọ́run mẹ́jà wà nú àwọn tí ó mọ̀ wà lórí ìmọ̀nà tí ó wà kù díẹ̀ tí wọ́n ìwà àjẹ́nà ni ó bá yíbi ní ó bá bọ́nu àná ọlọ́run sì ti wá bẹ́ẹ̀ wò ṣàánú wa o ojú ọ̀nà tá a ti wá yìí ẹsẹ̀ wa nílẹ̀ dáadáa o ọlọ́run ya mú sọ nípa ìkúlù sọ nípa ìkúlù náà ara tó á ti wọ́n ya mú kọ́ sí nípa ìkúlù sábì ìkúlù bá mi fìdí ni برحمتك يا ارحم الراحمين ويا اكرم المكرمين اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين انما ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار أقول قولي هذا واستغفر لكم والسلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام وبركاته. إن شاء الله وقت في أولي ṣé ọ̀ràn ọlọ́run ayé tó àwọn tí a kàn bẹ ọmọ ń tàn sì máa kéde sí náà bí ọmọ ṣe parí kùránì irú ẹ̀ ní sí èmi náà kéde àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan bá wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ yẹn ò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá ṣàtúnlẹ̀ ìmánu ó tún yàtọ̀ sí àtọ̀wú àtọ̀wúrù ṣàtúnlẹ̀ the ìtọ́pẹ̀ ní àmẹ̀wọ́fà òun ni mọ́tótó àtọ̀wú òun ni purification ìmọ́ra ìyàtọ̀ ń bẹ ní ìmọ́ra àti mọ́tótó ló ṣẹ̀yà èèyàn lè mọ́ra kó mọ́ mọ́tótó èèyàn lè mọ́tótó kó mọ́ Matutu. tẹ́ ọ̀bá mọ́tótó tí ò mọ́ra kò lè Mara. kò lè kírun tó bá mára tó mọ́tótó kò lè kí n ṣùgbọ́n tí mọ́tótó rẹ bá dé pé kó wàhálà báwọn èèyàn sáṣí ara wọn fún un ó tún máa pèsè tó kó ń kó nira bá àwọn èèyàn sórí ìṣẹ̀lẹ̀ ìsáàlì mọ́tótó mi ìṣẹ̀lẹ̀ ànábì ní ìlàjì ẹ̀sìn ní pé ọ̀nà mọ́tótó nítorí náà kò sígbà tí ẹ̀rí àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n èèyàn wá yọ̀bù títí lórí ẹ̀ lóòótọ́ jìnnà torí bí àdúgbò Muhammad sallallahu alaihi wasallam sàdíìsì náà kò fọ́lé ní gúúsùlù jùmọ̀ àti wájibun ala kulli mu'talim ìwẹ̀ jìnnà ọ̀rọ̀ yẹn ní fún gbogbo ẹni láti bàlágà wá yọ̀bù títí lórí ìjọ jìnnà so tí wọ́n kàn sára yìí náà ní pé kò sí dọ́kítà tí wọ́n á mọ̀ wẹ̀sẹ̀ wọn ló mọ̀ bí yóò wẹ̀ sí àbò ní wẹ̀sẹ̀ ṣùgbọ́n àwọn tá a mọ̀ ká yẹn àwọn ọ̀rọ̀ yẹn lálàáfíà lọ́dọ̀ àmọ́jú wọ́n lọ ta ara àwọn àyà rẹ̀ alẹ́kùn sọ́ra. ìrọ̀tí àwọn tó lẹ́nu ìmọ̀mù tó jẹ gbèsè kọ̀ọ̀lá àbúrò àti fẹ́ràn sọ kí wọ́n yà ṣe. báwo ni wọ́n ṣe tó bí wọ́n jẹ gbèsè kọ̀ọ̀lá àtàrà ẹ̀. ìgbà tí ẹgbẹ́ jòkó kò jòkó àwọn ti ìgbàlódé àti ìgbàlódé àwọn bá wọn lọ. ẹni tó bá kí tẹ́ ìfẹ́ sàlàyé fún ẹ sàlàyé fún fẹ́ràn ti sàlàyé wáábí sókíà òkèà alábì gan sọ̀rọ̀ láàrin wàá yorùsẹ́là ó kí rágbà méjì ó dìde àwọn èèyàn ń wọra wọn ilé adé ọjọ́ àdébí sọ̀rọ̀ di méjì padà ni àdébí wàá bẹ̀rẹ̀ láàrin wàá ṣe méjì láàkiri wọ́n ní méjì ni àwọn oníṣìí méjì yóò kú wa so a ń ṣe ìṣàlọ́ àpè ágẹ́sì ìyẹn lọ́dún sọ pé ẹni tó ní mọ̀ ní ẹgbẹ́ jẹ́ kan kìíṣe kìíṣe tó ṣàlàyé àbọ̀ láti fún ẹni tó nímọ̀ nípa àdájọ́ ìrun ẹlòmíì gbogbo ẹni tó bá ti gbọ́ fájà ló lè jẹ́ ìlọ́mù ó fẹ́ ṣe kìrìtà kan gbòòrò ó ti lọ fún àfáà kan kí ó ṣùgbọ́n àwọn rẹ̀ ọ̀dọ̀ sí kò fẹ́ kó jẹ́ ìmọ̀ rẹ̀ gbogbo ẹni tó bá ti mọ fájà náà ló lè jẹ́ ìlọ́mù kò fẹ́ kí ọ ó ti ní èèyàn kan wo òwú tó rẹ́ jẹ̀ lẹ́nu torí kí ni torí ìwà bàjẹ́ tó ń fẹ́ máa hàn ó ti rọ̀ bá àfa àti bí òye bá kò gbàgbàkúgbà ọlọ́run sànù wa kì í ṣe gbogbo ẹni ó bá lọ bá ti àdúlé kí o fún wa o ẹni tó nímọ̀ kùránì kíké sàn án ó sì mọ̀ ìdájọ́ ti bẹ̀ fún ọ wọ́n lọ tààrà àyà ẹ̀kọ́ sọ́lá. ẹ̀yàn wọ mọ́ṣáláṣí wọ́n ti ń kí ìmọ̀tàn àbí lọ́wọ́. ìgbà tí yóò débẹ̀ ìṣáì ti kọjá. ìṣáì kọjá. ìṣáì àwọn ti kí ìṣáì kọjá. wọ́n ti kí ìṣáì kọjá òkè. so ìgbà tí àwọn wọlé ìrọ́jọ́ ìwọ̀n ní wọ́n káṣí yẹn wọ́n tẹ̀ kí rákà mẹ́rin mẹ́rin kan tó sálámà. very good. so èèyàn wá wọlé èèyàn wá jọ ìwọ̀n báwo ni a ṣe yẹ. mẹ́rin náà ló ṣáì ní ìkọ́pẹ́ nìyẹn. wọ́n kí ó jẹ́jẹ́ ní ìrù nínú ìṣá nínú nínú nínú ìṣá nínú ìṣá wọ́n kí gẹ́gẹ́ nílé. wọ́n mọ ọ̀hún tó yanjú ẹ̀rọ àrùn gidi ní ọmọ àbẹ̀rọ̀ tó fàṣọ́lù wọ́n máa ń fa àtàkùn fàtìmù olóyè lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó ṣe ọlọ́run tọ́lọ̀ ní ó sàlàyé èrò fún wa lórí bàbá ní mọ́ṣáláṣí tó ti ń kírun lọ ẹ̀mọ́ ọ̀rọ̀ ṣì ẹ̀mọ́ wò ẹ̀mí pàǹtù tẹ̀sọ̀rọ̀ lẹ́yìn tó sáré tó ti ẹwọ̀ ọ̀run pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmọ́ ẹ̀dọ́ tó ilé ẹ̀bá yẹn ní ọdún mọ́ṣáláṣí ń ṣe ó fẹ́ kí wọn rákà mẹ́rin ó bá wọn tó ń kírun èyí tó bá wọn kọ́kọ́ kí rákà kọ́kọ́ ti ẹrù wọn tó kí kejì rákà kejì ti ẹnìyẹn gbogbo tiẹ so òye ló bí ó e, bá máa kéwú jẹjẹ lásìkò téèyàn débẹ̀ fún àpẹẹrẹ wọn kí ṣáì èèyàn jọ ìwọn ní ṣáì wọn ti wá bọ́ sí rákà ẹlẹ́kẹta àti kẹrin ìwọ wá débẹ̀ ṣe ìpẹ́rẹ́kà àkọ́kọ́ nínú iṣẹ́ àwọn máa ń ké sókè ní àlóbi ní ẹlẹ́ẹ̀kẹta tó bá ọ̀nà àkọ́kọ́ tiẹ̀ tó bá àwọn ké inú ó ti sọ bá ṣe fún wa ẹlẹ́ẹ̀kejì tó bá ń rẹ̀ olùkejì tiẹ̀ tí wọ́n bá bìyẹn tó fẹ́ mú méjì yòókù wa ó kò jẹ́ jẹ́ ni tó bá ló ń ké sókè ó ń san èyí tó bá nìyẹn ṣùgbọ́n àwọn olùkejì kò san pé ìrún rẹ o ti kí méjì rẹ pé fatimu ìṣàkóso so ọ̀rọ̀ pé wọ́n pé ó jẹ́jẹ́ àbí ò pé ó jẹ́jẹ́ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìmọ̀ sísan padà ṣé ń tọrọ mi mo máa bẹ́ẹ̀ sọ o ṣé ń pé mẹ́rẹ̀ẹ̀rin táwọn òkè òkè sókè ní mo ti ṣàlàyé tí mo sọ ibi tó yìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú kékeré àti kékeré ṣó ti yẹ yí torí ọ̀rọ̀ táwọn bí sọ yẹ pẹ̀lú ìjú ẹ̀ wọ́n lọ tẹ̀ ara náà àsàrà lẹ́kọ̀ọ́ fẹ́ bèrè ní pé nígbà tí ẹ sọ̀rọ̀ nípa àwọn tó ṣe sociology ní school lẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ bèrè àwọn tó máa ń lo questionnaire tó kẹ́ wọ́n máa lo random sample máa fi generalize ẹ̀jọ̀ táwọn fẹ́ ra líìkì ọ̀rọ̀ ẹ̀ máa rọ̀ ní ilẹ̀ ìlú àti láti sọ pé ọ̀tẹ̀ láàgbọ̀dọ̀ tẹ̀ àwọn ìlú yẹn kápẹ̀júwe. ìyẹn ni wọ́n ń pè wà á mú ó ti ní fọ́múlà tó fi máa ń ma ti sample wà sample based on that you get like wọn yóò fa seven core recommendation to chapter five finally nínú recommendation yẹn máa recommend yìí pé this study should be carried out by other researchers using some other samples so that the validity of the result or the outcome of this result its validity can be generalized so I tó bá wọn generalize ẹ o ní research kankan ò yé fún ẹ based on the sample that is your result but wàá recommend pé káwọn mi ò tún ṣe sí i ó fi jẹ́ pé at the end of the day ẹ lè generalize. Gbọ́dọ̀ pé ọlọ́pọ̀ọ́rọ̀ yìí ṣe rí jẹ́. Dẹ́ tí wọ́n fi máa ń kìlọ̀ báwọn sọ́ṣọ́rọ́ ṣe pé kò lè ti kọ́ sẹ́mi ẹ̀sùn pé àrámù ni. Ṣùgbọ́n ẹni tó bá jẹ́ Mùsùlùmí tí ò bá tó bá wà ń bẹ̀, ó ṣeé ṣe tó jẹ́ pé yóò máa kírun kò ní gba aládá ìlú. Tó bá ń kọ́ sí ìsìn alẹ́gbẹ́rà kan máa sọ fún wọn pé àwọn philosophy lecturer. Ilé ìlú tí wọ́n kí yín lọ, the philosophy behind the salat of the Muslims is that you should exercise your body. That prophet is a very good philosopher. You know, you exercise your body every morning. The Muslims, they are very good. Look at that. Don't know Tọ́wọ́n náà wá fi wá ń kírun kí nínú àwọn àárẹ̀ you òun ṣe ṣẹ́ẹ̀sì lára àárọ̀. Tàbí kò ní taládá. Ìtẹ́lẹ́jọ́ là yẹn sọ yẹn. Òwò sọ pé ó dé ní àwọn tó bá ti wọ́n fi dì yẹn. Ẹni bùkátà sí káàkiri àwọn fẹ́ ẹ̀yẹ nígbà àwọn sáyẹ́ǹsì lọ. Ẹnì gbọ́dọ̀ máa lọ gbọ́ wáàsí lọ́dọ̀ àwọn àfáà àìsùn náà tọ́rọ̀ yé. Tó yé dáadáa pàápàá jùlọ àwọn tó túmọ̀ nípa kọ́ọ̀sì tẹ́ rí ìdíyẹn torí tí òun bá nípa ẹyẹ béèrè béèrè ní kọ́mọ ìyẹn lómi kò ní ẹran kò sì tó burú àwa tá a mọ̀ lọ́nu ó burú àti wọn bíi kíni ẹ̀rẹ́ lọ forí sọ gbogbo ẹ sọ wàhálà tààrà ìdí mo kàn fi ń sọ̀rọ̀ wọn nìyẹn torí many of them have gone bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ muslim tó di human rights activist ni gbọ́wọ́ there are some things that are universally accepted norms. kwamina làwọn fáìtì fún but when you are fighting with it fún kí fi ń dà ibi ti ṣẹlẹ̀ yẹn ọlọ́run sì ní sàn yẹn lẹ́sàn-án lórí ilé yẹn ṣe fún humanity yóò sàn án lẹ́sàn-án nítorí tó o ṣe nítorí kọ́lọ̀ gbogbo muslim fi lọ mí flower ní ṣùkà ìṣọ́lá yìí ọ̀pọ̀lọpọ̀ ẹni ló ní ẹ nígbà tó fi wà láyé many muslims they become liberalist tó wọn máa tó kọ mùsùlùmí ṣùgbọ́n ìròrí ẹ̀sìn yẹn ò ní sí lórí wọn wọ́n máa wọ bí general good place a universal law who establish it as a universal law ṣe báwọn ànábì ọlọ́run ló wá ṣàlàyé kiri yẹn táwọn kan wá ń rí ọ̀pọ̀lọpọ̀ òfin náà rí tó ń pè ní universal declaration yẹn ní táwọn ànábì ọlọ́run ti sọ ní human right kì í ṣe kó ní Moses wájà fún ní Musa human right àwọn wo ni àwọn pẹ̀lú Israel àwọn ọ̀pọ̀ ló formulate the theory yẹn before Moses èyí báwọn òjíṣẹ́ náà ń sọ o làwọn èèyàn máa ń wá dọ́gbọ́n ni wọ́n yí padà nígbà táwọn òjíṣẹ́ yẹn bá ti kú fọ̀ náà torí pé èṣù ò lè jẹ́kẹ́ ẹ mọ dáadáa láyé yóò máa pọ̀lú tì í ni ọmọ náà sọ ọ́nù Kùránì pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo ọmọ èèyàn wà lórí ojú ọ̀nà kan ojú ọ̀nà tawhid kó tó di bí àṣẹ ìtọ́ ń dàrú lọ́nà fún wa pé lúrú dìde ìtàwọn òjíṣẹ́ ọlọ́run sọ yẹn tí wọ́n tún wá pẹ́ tí wọ́n làwọn yóò lọ sọ ju lọ́ọ̀kan owó ní ìṣàfihàn ẹ̀ sọ́dọ̀ àwọn òjíṣẹ́ yẹn mọ́ yóò àdàbí pé wọ́n nà kan wọ́n lọ́ọ̀ tẹ́ ọ̀nà àìlà ọlọ́ọ̀ bá mi ganan ní mímọ́. salaam aleykum salaam. ẹjọba ìlọgbọ ìyọ wà lóko ó wá wọ níkà ó mm-hmm. wá ní àsìkò ìlú tó ó wá mm-hmm. wọ níkà yàtí kí ni ó ní ìmọ̀. irú oko wo ni Oko sọ́kò ni àkókò ìyá àkókò òrìké lọ́sọ́kò lókòkò tó lọ́sọ́kò. Ó ní owó pé ní ìbára lọ́sọ́kò kẹ́yìn ṣàṣeyàn ló wọ̀ níkà. Èèyàn bẹ́ẹ̀ ṣiṣẹ́ lóko kò yẹ sábà wọ níkà torí èmi náà ló kọ rí. Kò yẹ sábà àkọ́mọ̀ tó lẹ̀ tó lọ àwọn àgbẹ̀rẹ́ mi lọ́mẹ́ta ìkó lọ́sọ́kò Èkìtì. Gbogbo àwọn tí mo rí kò sẹ́ni tó wọ níkà. Ṣùgbọ́n ká ló wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Láìpẹ́ níkà ló lọ fẹ́ràn láti máa fi òkú bọ́ọ̀ ti fi kírọ́sà sí orúkú tó bá tún wá dásìkò ọ̀rọ̀ rẹ̀ wá dàbí mẹkáníìkì tó fẹ́ jáde lọ́ra pààtì tó pe kóòtù ìfarọ̀ ọmọ yẹn wọ̀ torí tó bá jókòó sínú mọ́tò àbí lórí ọ̀kadà tó mọ́ fi wáyé lè yíyàn so ó wà wọ trọ́sà ń ṣe tó bá ti wá ní ìrùnà ó tún bọ́ fẹ́ máa ṣàkó ẹ lọ ní ẹ wọ́n lọ tààrà àyàmù ṣùgbọ́n ṣẹ̀dá ìsáàmù fẹ́ ká máa fi owó máa lọ ìwò ọkùnrin sì ni ó kó sí ìlú ni tí mo bá aṣọ níkà tó bá wọ̀ lóko náà jẹ́ kó máa kọjá ọ̀rọ̀ kún ọ̀rọ̀ aṣọ́kù wọ́n sì dàbí àwọn ọmọ gáràjì tó láwọn fẹ́ jà tí wọ́n kọ gbogbo ẹ̀kúnlẹ̀ tí wọ́n kó pátá mo ti rí kan rí ó pọ́ pátá gan ìwà ṣèlú mi ìlú wa ni mo ti rí nígbà ọ̀nà ó pọ́ pátá ọkùnrin wá tí wọ́n pé ìran wọn ni ó ṣe ní ó yà lẹ́nu lẹ́nu mọ́ pé lóòótọ́ lọ́wọ́ fẹ́ já gbogbo ìran já dànù ni dákùnrin gan níbi tó tà àwọn obìnrin obìnrin ó bẹ̀rù lórí àmẹ́jà nígbà tí ìgbà ń ṣe nìsí tó ọ̀rọ̀ ewu mùsùlùmí ò gbọ́dọ̀ gbogbo olú bàbá ìwà ìhànà ìṣú tí kò sí lásìkò yẹn wọ́n lọ́ọ̀tẹ́ ara rẹ̀